ọ̀rẹ́ ni bálà bí ọ̀lẹ ńlá ń rí bá ọ̀rẹ́ ni gbàkàbà fún ni àti gòkè á máa nira ẹ kú déédéé wòyí orúkọ tèmi ni ọmọ Elédùmarè Adéwìyí Alága òwe Yorùbá tí mo wí lẹ́ẹ̀kan ó ní bá ọ̀rẹ́ ni bálà bí ọ̀lẹ ńlá ń rí o bá òsì rẹ ni gbàkàbà fún ni àti gòkè tẹ́rí yẹn a máa lani lóògùn a máa múni ní akitiyan a sì máa nira lọ́pọ̀lọpọ̀ ìgbà ìjẹ́ ìwọ tilẹ̀ rówó wípé ṣó ṣeé ṣe fún ènìyàn láti gun òkè alájà mẹ́jọ láì sí àkàsọ̀ àkàbà tẹni náà sì níyẹ̀ẹ́ tí yóò fi fò báwo gan-an ló ṣe rọrùn sí àti wípé ṣó tiẹ̀ ṣeé ṣe rárá òwe yìí àti ìrírí díẹ̀ tí mo rí níwọ̀n tí mo délé ayé ó jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀ adìyẹ tẹ́ ẹ rí yẹn ni wọ́n ń làágùn tí ìyá ara wọn ò jẹ́ ká mọ̀ ọ̀pọ̀ ènìyàn ni wọ́n ní ọpọlọ wọ́n ní ìmọ̀ òye sì yé wọn dáadáa ṣùgbọ́n wọn ò ní owó tàbí àwọn ohun àlùmọ́nì míì tí wọ́n lè fi gbé ọpọlọ wọn ìmọ̀ àti òye wọn lárugẹ. ideas without resources is nothing. wọ́n torí pé ìwọ rí èèyàn ràn lọ́wọ́ tàbí oríyàn gbé ọ sókè tàbí onímọ̀lẹ́bí tó lówó tàbí ọlọ́run tètè jẹ́ kó rọ̀ ọ́ lọ́rùn láti dé ibi gíga kó o wá sọ wípé àwọn tán ti ń ṣe é kí wọ́n tó dé wọn ò mọ́ṣe ni wọn ò ṣe débi tó wà ṣé wọ́n ti gbàgbé ni wípé olódùmarè ló ń pín òun náà ló yàn fún ni a ò mọ bá a ti yàn o ọwọ́ olódùmarè ní kádàrá oníkálukú wà ẹlòmíràn ní ohun kan tí olóyìnbó ń pè ní luck they are so lucky ẹ bí wọ́n ṣe bẹ̀rẹ̀ tí wọ́n dáwọ́lé báyìí òun olódùmarè gbàdúrà wọn àwọn ẹlòmíràn sì wà wọ́n ti ń ṣe láti ayébáyé olódùmarè ò ní kọ́ bọ́ sáyé o bẹ́ẹ̀ olódùmarè ò sì ní kí ayé orí wọn ǹjẹ́ ìwọ tilẹ̀ rówó wípé ẹni tí ohun ẹ̀ há ṣó ṣeé ṣe ká gbọ́ ohun ẹ̀ ní òkèrè tó bá ń kọrin tàbí tó bá ń sọ̀rọ̀ a lè má gbọ́ àfi tá a bá mú ẹ̀rọ gbohùngbohùn fún tún wá gbọ́ o bí gbohùngbohùn bá ṣe lágbára tó àti ẹ̀rọ tó ń gbé ohùn jáde bí wọ́n bá ṣe lágbára tó ni ohùn ẹni yẹn yóò ṣe dún tó. lóòótọ́ àwọn orin kan wà tí wọ́n ṣe é jó sí wọ́n dùn gbọ́ wọ́n sì ṣe kọ̀ láìsí ìlú àmọ́ àwọn orin kan ń bẹ tí ò bá sí ohun èlò orin tó pé wọn ò dùn láti jó kódà wọn ò dùn gbọ́ sétí pẹ̀lú. nítorí náà ṣọ́ra láti máa pèèyàn ní ọ̀lẹ rí i dájú wípé o ti ràn lọ́wọ́ rí tàbí o ti mú débi ìrànlọ́wọ́ tàbí orí èèyàn tó ṣetán láti ràn lọ́wọ́ ṣùgbọ́n tí ò jẹ́ wọ́n níwò kó tó pè wọ́n ní ọ̀lẹ rí i dájú wípé wọ́n jẹ́ aláìmàṣe àti aláìníkànṣe ẹ ṣeun.